نعوذ لله نحمد ونستعين ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد اخوتي في الايمان السلام عليكم ورحمه الله وبركاته آه، أرجو الله سبحانه وتعالى أرجو الكافي والسماوات وأجوى نظر محمد صلى الله عليه وسلم àbúkẹ́ tó ní àìnígbàrin lásìkò ṣá àlàrùkàtìlà bẹ́yà lẹ́yìn ìgbẹ̀rú kéré tó fi fẹ́ lò ó túnmọ́ kí a máa bá àwọn akẹ́kọ̀ọ́ tí a máa bá lọ tó ti jẹ́ àládà wọn níbi ó túnmọ́ kí wọ́n máa bá lọ. oríṣi tí ó tún rọra bí impromptu kiri nìsí onáìmọ̀tì general yìí a ti mọ̀ ìyẹn ni pé n which ọ̀gọ̀rọ̀ àwọn scholars ó ní wọ́n wà ní meeting àwọn stakeholders ní àná tí mo wu witness jẹ pẹ̀lú eléyìí ó ló fa ìtaríwá àti pínpín àwọn èèyàn káàkiri ọ̀gọ̀rọ̀ àwọn mọ́ọ̀sì tí àwọn èèyàn ti máa ń gbọ́rọ̀ ọlọ́run láti lè ṣe enlightenment bẹ́ẹ̀ fún wa desensitization ìyẹn ìmúdétìgbọ́ wọn àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ àtàwọn ojú tí ìjọba lè fi wò nọ́mbà one kò jẹ́ ìròyìn mọ́ wípé à ń ja ogun lọ́wọ́ kò jẹ́ ìròyìn mọ́ pé káàkiri àgbáláyé à ń ja ogun lọ́wọ́ ogun tá a lè jà yìí èèyàn àti kòkòrò lójọ ń jà tí wọ́n ń dà pẹ̀lú fáírọ̀sì tí òǹgẹ́ náà dá ọkọ̀ tiẹ̀ ní coronavirus ẹni tó dẹ ogun ìtiwa ọ̀gbẹ̀rẹ̀ ni wá kiri tí ò mọ́ ṣùgbọ́n mùsùlùmí àwọ́ sọ pé ọlọ́ni nínú àyà mi àwọ́ tún mú wá pàwọ̀ ara wa làmbára wá jà torí pé sọ pé tí fìtínà kan bá dé bá ara yín ní kẹ́ ìyẹ̀wò ẹ ara yín èyíkéyìí inú méjèèjì tá bá pè ojú ọ̀nà láti wà náà kí ló wá bí àwọn step tí ìjọba fẹ́ mú jáde yìí mo pé ní Senegal àtàwọn ìlú kọ̀ọ̀kan àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n sọ pé any two social gathering àbí mosque àbí church kí wọ́n ti pa a rí àwọn tí wọ́n protest táwọn náà lè mọ̀ pè ní extremist àwọn táwọn náà jáde tí wọ́n takò jọba pé àwọn òdígbà àzánímọ̀ tìjí mẹ́wọ̀n àárí inú wa náà tí wọ́n gbà aláyé àzánímọ̀ tìjí mẹ́wọ̀n àwọn èèyàn bẹ́ bóde ó yẹ pé ìjọba náà wọ́n ti kó wọn ó máa di pé ńgbà tí yóò bá di pé ìjọba Ọ̀yọ́ tèmi náà bá gbé tí wọn náà bóde àwọn kò tí ì sí official statement lé lórí official statement kò tí sí ká fún àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ fine nígbàtí ìjọba náà bá gbé ti ẹ̀ jáde sọ́mọ́ ara àwọn ọmọ ìyàtà ọ̀nà àwọ̀ ògbé àwọ̀ ògbà àwọ̀ òbára mọ́ àwọ̀ ògbà <laughs> ẹmà wọ́n rí àwọn ìdáwọn rí inú fíìmù náà draconian state gẹ́gẹ́ bí àwọn kan ṣe fún ní frétì pé draconian state àwọn òfin àwọn ìgbésẹ̀ alágbára ìgbésẹ̀ alágbára ojú wo ni islam fi wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ a rí pé bàtà ọkọ̀ fẹ́ sọ pé ogun ogun tí ò mẹ́nìkan kò mọ̀ pé mùsùlùmí lẹ́nìkan kèfè nílé ẹnìkan ẹnìkan sílẹ̀ ẹnìkan ò sí lọ́hùn lákọ̀ọ́kọ́ náà káwọn gbàgbé pé bẹ́sìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó ní pọ́lọ̀ ọ̀bàdégẹ́ láti láàrín àtàrà ti sọ fún aláàrùn pé kábẹ́rù fìtínẹ̀ kan tí ẹgbẹ́ kò ní dé báwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń lórílẹ̀ ayé yìí ó sọ̀kalẹ̀ nígbàtí ní kọ́rùnù tó dáadì yẹn ni pé sẹ́ńtírì tó dáadì lórílẹ̀ ayé láyà yẹn tọ̀kalẹ̀ fún ayà yẹn ń fún àwọn tí wọ́n wà ní sẹ́ńtírì yẹn ayà yẹn ń fún wọn ní wọ́n ní pé kán bẹ̀rù fìtínà tó yẹ fáwọn tí wọ́n ń dá fìtínà yẹn lẹ́nìkan kọ́ ni wọ́n pín nínú ẹ̀ jẹ̀mọ́ káwá wo sẹ́ńtírì ìgbà tó dáa tọ́lọ́ ń sọ ayà yẹn kalẹ̀ tí sẹ́ńtírì ìsìn tó jẹ́ pé àti mùsùlùmí àti kèfèrí àwọn gangan ló fìtínà mùsùlùmí ti rẹ̀ pé ayé ní sẹ́ńtúrì yẹn kèfèrí ni population tó pọ̀ jù sí dábì sí ẹlẹ́ kèfèrí ni bọ̀ sẹ́ńtúrì ti wà yìí àti kèfèrí àti mùsùlùmí ló fìtì náà ìfún ẹ̀ta ń bá pàdé mọ́sálásí oúnjẹ tàbá pàdé ló tàbá pàdé ló rán mọ̀ pé kéèké èèyàn àbí ọgọ́rọ́wà yìí tẹ́ tàbánikáwọn náwọ́ sí ra wa sáàmẹ́ta àwọn ìrẹ́ndì àpòjì àbájẹ̀ sáàmẹ́ta ní ní sọ́ọ̀bù náírà bẹ̀rẹ̀ látùpàdé mọ́sálásí láti mọ̀ fífí náà yìnbọ̀ ṣùgbọ́n lánàá yóò lè kẹtẹrẹ yẹn kẹtẹ mú bàpàdé ní kọgbà náírà bẹ̀ àwájẹ̀bú àbí tí bàbá àmọ́ mú ọ̀tún àmọ́ yín ẹni tó gbà pò tí wá gbé wọn tó fún wa ná mọ́sálásí ẹ̀jẹ̀ wọ ẹ̀mọ́ ta o àwọn káàkọ́ rántí pé kọ́rùnù tó dájú tó máa bá wọ́n ní wọlé lórí irú ìkẹ́lá yìí kọ́rùnù tó atẹ́kọ́ ti wá wọ́ọ̀sì ìtàyẹnyẹ a mọ̀ ríro àwọn kùtù nẹ̀rọ yìí kí wá ní provisions tí Islam mú wá táwọn kùtù nẹ̀rọ yìí bá ti ń jáde ìyẹn gan ní as a student of law gẹ́gẹ́ tẹ́ kó ń ṣe ó jẹ́ ọmọ a bára wa sọ̀rọ̀ bíbí àwa ṣe rí ìyẹn ni pé environment wa àwọn nǹkan tá a use ìyẹn ó jẹ́ ká lè ṣe àwọn steps mi èyí tíjọba gbé tó dáa àti tí ò dáa bí àtàwọn tó ń ṣẹlẹ̀ yóò tí mùsùlùmí gbọ́ yé pé alhamdulillah kí kò sí dáadáa tí ó ṣẹlẹ̀ á rí tẹ́jì ìrìnà alùpùrìhàn àti súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam èyí tó tako àti ètò sọ̀pọ̀tì àárí tó bá jáburú àárẹ̀ tó tako àárẹ̀ tó sọ fún apékí látòlé tó bá yẹ́ pé dáadáa àárẹ̀ tó tó sọ̀pọ̀tì náà tí ìpìtì náà bá ń ṣẹlẹ̀ àbí tí àjàkálẹ̀ àrùn tí bá ń ṣẹlẹ̀ Islam máa ń kọ́nsídà nǹkan méjì sẹ́pù náà jùlọ̀gọ̀rọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa náà ń kọ́nsídà lónìí individual state and public state bóòlù èèyàn kọ̀ọ̀kan ẹ̀mí kọ̀ọ̀kan bóòlù ni ó ṣe là kóòlù fìtínà bóòlù náà wá ní àwùjọ bóòlù olóòṣè là nínú fìtínà kèé ṣe ìròyìn máa kódà ìtànjẹ ló tún kù ló jẹ́ pé mo kọ́ wọ̀n lọ́rọ́ ká sọ́ra fún àwọn fake news ní coronavirus pé fifty mẹ́yọ ẹ̀ ibùdó àwọn tó bá wà ní stakeholders meeting tí wọ́n ṣe of business wọ́n wọ́n ẹ̀kọ́ tọ́rọ àwọn èlò tí bọ́ǹk náà ti bá wọn jẹ́ pé àmì ẹmọ́sàn wà mẹ́jẹ́ káwulẹ̀ mọ́ òdodo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ tẹ́lá sọ pé 50 mẹ́rọ kala ní ṣé ti US tó dé ní àbí ti UK tó láwọn méjì lẹ́sọ máa tán wà isolated ṣé ti US wà ní àbí ti UK bóòlè yóò ṣe rìn àpèjúwe wọ́n ti kan múyàn lọ́jọ́ ara mọ́ ní àwọn àndónú aláàbò ètò afẹ́kẹ́rẹ́ ti káńsù rẹ̀ tẹ̀ padà rí bóòlù tó wá nǹkan mú wá lọ́jọ́ bóòlù òṣè ní fọwọ́ kan mọ́tò kankan tí ò ní fọwọ́ kankan tí ó fi délé fifteen ta ní lọ́yọ̀ ṣe ó jẹyọ kan lọ èyí túmọ̀ sí pé kò jẹ́ tó kí ìṣègùn gbogbo wa yìí àyàbùsẹ́ bàbá ń jó kọ́lá àjò kalẹ̀ ní olé àwọn yóò tó wá kí wa kí o sí àrí mọ́sálásí o àbí ẹ̀wà bí iṣẹ́ o àwọn tó wá kí wa náà wà láà individual safe and public safe bóò ní ẹnìkan kó ṣe là bóò náà sì làwùjọ lóòrùn ní yóò ṣe gbà ìgbà míì wọ́n wà nínú kẹ̀rí Islam láti mẹ́rin kọ̀ọ̀kan wa ìgbà míì wà á fún public safe bóò ní àwùjọ ó ti kọ́kọ́ là kó nù tóró ká tó fún individual safe ní consideration torí pé tí ó jẹ́ solution ni pé táwùjọ bá ti lè là ẹnìkọ̀ọ̀kan ní òsè kiri ẹnìkọ̀ọ̀kan ní òlà bọ̀ tí àwọn ẹnìkọ̀ọ̀kan bá tún wá ń la gidi pé ara o ayé níbàjẹ́ ó kàn mí nígbàtí ìbá ti lè jẹ́ pé ìbá ti ọkọ̀ àrà àfíà ayé níbàjẹ́ ṣe gíní ìjọba wà tó ń lò pé tí ò bá kàn wọ ó kà wá sáà ń ṣe ìjọba lè yí lórí káwá kọ́ mú wá láti ibi àbíta wa ìyẹn ní pé environment tàbí ara wa a rí pé àsìkò òjò láwàá yìí mọ́sẹ̀ tó jáde mọ́ọ̀sì wá ń bì tí òjò bá sú ní mọ́ bí ṣíṣà ẹ̀ amájẹ́kí amájẹ́kí jámọ́rù bẹ́ẹ̀nà sọ̀rọ̀ àtẹ̀yìn abẹ́ẹ̀kọ́ tá jẹun mọ́ gírí mọ́ ìṣà ẹ̀ mọ́ kọ́ àwọn yẹn ti gbọ́yé dáadáa ó kò lè káṣẹ̀ mọ́ mú kí ni nǹkan tí Islam mú wá fún wa ní táa fi ń jẹ ìrún méjì papọ̀ tó tó bá sú táa bá hadith ìjọ fi kà fún wa dáadáa wò táa ti kà lórí ẹ̀ dáadáa a rí pé ìsí ń bẹ̀m̀bẹ̀ ní pé individual faith bóò làwọn tí ó bá wá kírun jẹ̀mọ́ bóò ni wọ́n ṣe là tágbàrá òjò ní jẹ́ lómi lọ bí ó jàgbàrá gan tí ò ní jẹ́ pé látara pẹ́ lómi ìgbà tó gbá àfikún ìtọ́jú ìdèrè mọ́ta lọ ọ̀kadà lè gbà nígbà bá sáré kọjá lójú ó sáré kónà bí ọ̀kadà ò gbá ó lè kónú ẹ̀rẹ̀ pọ̀ kò sáàfin sí ò lè ṣẹlẹ̀ tó tún beyond imagination wa àbẹ́bá wà victim rí àpèjúwe níjọ́ta ń ka hadith yẹn tí mo kọ́kọ́ tó hadith yẹn ní mọ́sáàsì olórí olórí tẹ́bá wo àdúgbò wa ń bẹ̀yẹn dáadáa tó jọ bá rọ̀ tó jẹ́ ẹ́fìnrin ẹ ń gba wájú ọ̀dọ̀ àràjí àmì ní ìwọlé àgbàrá tó máa ń kọjá wájú ìbẹ̀ yẹn bàbá wa tó mẹ́wàá láti wá sí mọ́sálásí tójú bá bẹ̀rẹ̀ sí rọ̀ òjò mí láti ẹ̀ bẹ̀rẹ̀ kébì sí ìbàdànbọ̀ ní láti ẹ̀ òjò mí mo gbọ́ tójò rọ̀ lálẹ́ òjò bẹ̀rẹ̀ lálẹ́ bí aago méje ó sì parí aago méje àbí aago kan òní ẹjọ̀ tí wọ́n wá sí àwọn oṣù sọ́mọ́rá àwọn fẹ́ lọ lé dábàgbà ẹ̀wò ìrọ́mù ìtòyí ti ń fa ẹ̀wò gẹ́bí mánàtà ní ní Nàìjíríà sọ́mọ́rá àwọn fẹ́ fa ẹ̀wò sẹ́ẹ̀ pé sẹ́fì wọn kọ̀ọ̀kọ́ garanti tí ìkẹba wá ṣẹlẹ̀ kí wọ́n sọ mọ́sáájí ni ó lọ mọ́sáájí wọ́n sọ mọ́sáájí lẹ́nu in this sense Islam kọ́kọ́ consider tàǹtà kiri tàǹtà èdè kó lẹ́nu kọ̀kọ́ òṣèlà ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí kejì ó ní pé tí nǹkan mẹ́ta bá ṣẹlẹ̀ nígbà ayé ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n change time fún òfin máa pè wọn tí òjò tó bá heavy bá ń rọ̀ tí atẹ́gùn tá lè pè ní ìjì gidi tí bá ń fẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ọyẹ gidi tó serious tó bá mú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá tẹ̀lẹ̀ ní ayé anábọ̀ akṣùnmọ̀ sọlọ́lá àríwẹ̀sẹ́lẹ́ wọ́n máa ń change time tí wọ́n fi pèrò tí wọ́n fi pé àwọn ìwà kan wá sí mọ́sáájá tó wá kírun ẹjọ́ ìkéjì rẹ̀ yìí kí bẹ́ dáàbòbò nínú hadithi kan ó pàpẹ́lá nǹkan tí wọ́n dáàbòbò oná ní pé káwọn ẹ̀mọ́ pé yóò kàn wọ́n lára yóò ní wọ́n lára wọ́n mọ́sáàsì ó ní kí ẹni tí ó pèrú jọ kan nígbà tó pèrú tán ó ní kẹ́ni yẹn sọ wípé sọ́lú fi rẹ̀ hàlì rẹ̀ ni pé ẹkírun yí o ẹkírun bí yí o òun wá fún wa yí pé tí a bá rí rísì kan tó fà pé àníwá mọ́ tí òun mọ́sálásí mọ́ ẹni tí ó mọ́ pẹ̀lú ó ti mọ́ pẹ̀lú lọ ṣùgbọ́n tí ó máa fi rán ìrún tí ń pè tó bẹ́ẹ̀ máa rẹ̀ sí ní pé kíni sọ́bìnrin pàṣípò òun ti tó kèfàásì mọ́sálásí pa àwọn yóò wà pẹ̀lú mọ́sálásí ṣùgbọ́n tí pẹ̀lú yẹn òun lè kírun tẹ̀ mọ́sálásí sọ́wọ́ àrùn bọ̀ ìrún tí ń pè yẹn ń gbé ẹgbẹ́ kọ́ńtáńdì àmọ́sùn rún ara lè ti pàṣípò òun ti tó ni yóò fi lè máa ráwọn èrè tí pàṣípò òun ti tó ṣùgbọ́n tí yóò pẹ̀lú yẹn kọ̀m̀plítì àbá àárín ni ó ti mọ́ sọ fún ọpẹ́ kírun nulẹ̀ fine àti ìtàbílẹ̀ ẹgbùn ọmọ rù òun gbé wá pé lẹ́yìn ìgbà tó bá pè òun tán níwà máa sọ pé sọ́lú bí rẹ̀ hàlùkùn ẹkírun ní yẹ̀wù ní ẹkírun ní yẹ̀wù ní jẹ́bi hadithi abdullahi ibn umar tó ìsọ pé bá nàbí wa muhammad sallallahu alaihi wa sallam bó ti pa wọn láti ẹni yẹn níjọ tí ó ti dìde tó jẹ ẹbí ìjọ tí ó rọ ní gọ́ọ̀dù náà náà níjọ tí kò rí ẹni yẹn pẹ̀lú náà náà àdìsí ẹlẹ́ẹ̀kejì ó náà ní àdìsí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu abdullahi ibn abbas ó sọ fún ẹni tó fẹ́ pèrún jọkọ̀ pé tó bá ti fẹ́ pèrún àdíṣàǹsọ méjèèjì àdíṣọ́ ìmúsùn àti sọ ìbùkọ́ nínú náà pé ọ̀ọ̀kan tí wọ́n ìbù kankan bẹ̀ ó ní sani yàrá ti dẹ̀dẹ̀ ayé alàṣọ́lá kẹ́ni yẹ́ jẹ́jì ẹ̀sì kí ni sọ́lú bíbù lúdìkù ẹkírùnú lẹ́yìn ẹkírùnú lẹ́yìn á rí pé àdísì eléyìí kí tó nǹkan tó jẹ́ tó tún hàn tó yàtọ̀ sí títà lẹ́kùn ọmọ o ní pé ní àárín irun láti máa sọ pé ẹkírun nínú ilé yìí tàbá ṣe kíni tàbá pèrò tán in case kọlọ́bẹ̀rẹ̀ kí fìtínà tó ń tẹ̀lẹ̀ lórí ayé kó débẹ̀ dé báwà tó gbogbo tá a ti fà káfílẹ̀ máa bá ṣe establish àwọn tàbẹ̀ establish a ní pè máa a padà tẹ́jẹ̀ sọ́lú ìdìbò èké yìí méjì dábàá lò ní méjì tọ́gbà yìí ṣùgbọ́n kí ni rígìtì méjì fẹ́ kọ́bà méjì fẹ́ kọ́bà lórí pé bóòlù àwọn tó fẹ́ mọ́sálásí bóòlù wò ṣe ní kànmíra ìtàbẹ́ lò nọ̀rọ̀ yẹ gẹ́gẹ́ nìyẹn kí ẹ pé àwọn individual tó wà mọ́sálásí open concentration kẹsẹ̀ public in that sense Islam náà máa ń ronú pé bóòlù individual ṣe ní kànmíra the other point òun wà ní pé public state kámọ́ ìwà tó sọ̀rọ̀ nípa public state bóò ni àwùjọ òjé ní ìkànnìra àdíje tó common tó ẹgbọ́n kálukú agan láti afẹ́ńtẹ́ méjì ìbájọ́ kò bọ́ wá sí ẹ̀sìnlẹ̀ ànẹ́bìnrin tẹ́ bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn kan wà ní ìlú kẹtẹ́ sí wà nú ẹ̀ kí àrẹ́bìnrin ẹmọ́ ṣe ó ní ẹmọ́ kò mẹ́ kélé ti gbé nu ẹwà bẹ̀rẹ̀ ẹ̀yìn tẹ́ bẹ́ wọlé kí ló ní ẹmọ́ ṣe ẹmọ́ wọlé mọ́wọ́ kọ́lá láti lu tíkẹ́ẹ̀tì yìí tọ́jú ẹ̀ ẹjọ́ kí ní Islam fẹ́ dábò wọ́n bẹ̀rẹ̀ public ni o tó ní pé tó bá wọlé yóò ràn tó bá jáde ó tún lọ dàlú mi náà láàmù travel bank táwọn kẹ́ẹ̀sẹ̀ nǹka ogun ẹ̀dọ́ máa yan pé ìlú kan ṣe kí ní kan tó ti wà ti pẹ́ 14th century tó ti pẹ́ jìdí Now, our rí pẹ́pẹ̀ láwọn ẹ̀rí tá mú wáyé Islam consider sáńpẹ̀ ní individual and public state kó láti wà láàbí àgbogbo wa àti àwùjọ àti individual ṣùgbọ́n tí a bá wá rí pé individual bá wá ń la gidi Islam fẹ́ kápá gangan ká consider sáńpẹ̀ ní public state torí pé individual àti la gidi yẹn tí nǹkan bá ṣe òun yóò ṣe gbogbo òdu in this sense ọlọ́mọdé kábíyà kálá ìròyìn mẹ́ẹ̀kú mẹ́ta àmọ̀ àtẹ́ntà àmọ̀ kámọ̀tara wa kèéṣà ìṣẹ̀ṣẹ́ ìmọ̀ ìbẹ̀ náà fọ́tí èèyàn tó sáyé pé ọ̀tà sí ẹjọ́ ń gbé ládùúgbò tó ní òpin mi tó sí ń pin mi àwọn tá kírun bí ní ìsìn yìí àti súnmẹ́yìn ẹlòmí lè dẹ́gbẹ́ tó wọ́n sọ fún ìjọba kírun ṣe bá dára bí jẹ́ pàgbọ́ ti kọ̀nsídà ń tí ìjọba bá sọ pé castop congregation tó bá pọ̀ mọ́sálásí àtàwọn ṣọ́ọ̀ṣì ó ní pé ọ̀gọ́rọ̀ mọ́sálásí wa ìlú gan tó yẹ kí ìjọba kọmúgé fún ọkọmúgé tẹ̀ mọ́sálásí láwọn ìlú tó wà advance gidi wọ́n fọkún gẹ́ẹ̀sì mọ́sálásí weekly kàjọ kìjìmọ̀ àwọn mí three days àwọn mí daily mọ́sálásí ní ìlú tẹ̀ mọ́sálásí mi tẹ̀ pé ẹ kí mọ́ ẹ máa gbórílé fún mú kò tí ìṣẹ̀lẹ̀ ìrẹ̀dá láwọn mọ́sílẹ̀ níyà tẹ́ máa kí mú tẹ́sì máa gbé orílẹ̀ fún mú tẹ́pàá mọ́ nínú yóò lómi omi tó ń rọ sí mú ló jábọ́ tẹ́bátà lẹ́jẹ̀ gbà mi káwá wo bí wọ́n ṣe sọ pé àìsàn ṣe ń spread á rí kó signify pé gbogbo apáwọ́ta ta fẹ́ tún lágbòrí kan lè àìbẹ́ẹ̀kọ́ tẹ́ntì kí ní ìbáwá mú bá wúkọ́ àwọ̀bá sí ibo ní òsì sí ilẹ̀lẹ̀ ilẹ̀lẹ̀ yẹn tó bá sí fẹ́ tó ń bá ti ẹ̀ lọ àwọn yòókúta dé áàpùnì kọjá làbẹ́ yọ fóònù bí i àti ìjáàjì báà lọ́wọ́ abẹ́yọ fóònù ẹ̀lú bí wọ́n fóònù fẹ́ kírun onóògbòríle ó kọ àbí ó ń kálukú aláti rí káàkiri là ń káàkiri lórílẹ̀ ayé tọ́lọ́pọ̀ àwọn pépà sí irúfìlà áwùjì ẹgbọ́ sórílẹ̀ ayé wa tẹ́ jẹ wa tẹ́ mú lọ tẹ́bá rí tẹ́wọ́ bá gbé àwọn òfin kan jáde wà lọ́yì kìí sábà ní ìsìláàmù lára ẹ̀sìn mí ni ó yà nílá tẹ́ǹgbà táwà tí wọ́n sọ pé àwọn ọmọ gba sáàkì ní mọ́ọ̀kì àti chọ́ọ̀kì ẹ máa rẹ́lífàn dáadáa wọ́n náà fẹ́ràn gba sáàkì ọwọ́ chọ́ọ̀kì àti mọ́ọ̀kì mo tó báwọn èèyàn kátà fún mara mo ní wà lọ́ọ̀ ìkòlè Islam dára ní tí ó gbà táàtì lọ́wọ́ yìí ṣe bẹ́ẹ̀ lówó báńkì èrè olówó jẹ ní báńkì èrè olówó tí wọ́n sáà ti mọ́ ní báńkì tí wọ́n sáà ti wà ìdí ní mílíọ̀n báńkì ṣùgbọ́n ọgọ́rọ̀ justice ló jẹ́ pé billions of naira ni wọ́n kó pamọ́ àwọn kò lè kó lólé wọ́n trade wọn jáde owó gidi làwọn ọmọ ìsìn ìlú làwọn ọmọ ìsìn fún wọn tàbí kò lè níwá lára sọmọ́díká mọ́pẹ̀rún kò tún ní wá lára àwọn tí ìlànà náà àwọn tẹ́gbẹ́ wọn wùlẹ̀ mọ́ náà wọ́n gbẹ̀mí tí wọ́n lákàtọ̀ owó rẹ̀ wọ́n fẹ́ sáájú kọ́mọ̀tì nẹ́mọ́ kọ́mọ̀tì nẹ́kànmọ́ká mọ́pẹ̀rún mọ́ aláwọn ọmọ ìyàtẹ́gbẹ́ láti gorí asọ́rọ̀ yìí sì yóò wọ́n gan-an àti máìkì gan-an mọ̀ṣálà ní ṣàtíríṣù kí ló mẹ́sì wá ní ara ẹmọ́ kírun ẹmọ́ pọ̀ jẹ́ mọ́ mọ́ ẹgbọ́rọ̀ tó 50 ẹgbọ́rọ̀ tó 40 ẹjọ́ ibo jẹmọ́ ti ẹ̀lú Islam méjì mẹ́ta méjì mẹ́ta àìbẹ́ẹ̀kọ́ kí mọ́sásán ti mọ́gbòfò bá méjì bá ti kí kódà lè mọ́ pín kí gan kódà pẹ́yìn ò mọ́ orúkọ ẹ̀yẹ́yọ́kọ́ wọlé ẹkí sí àwọn tó bá mú pa sáwọn sọ́tọ̀ àwọn tí máa ń tí á sáwọn sọ́tọ̀ ó dàgbẹ́yìn náà ẹ̀mọ́ tí ń pọ̀ ẹ̀yìn náà ọkọ̀ wọlé ẹkí tí ẹfọmugé ti bí ẹwà ti kí ìrìn ẹnu ní o wọ́n ti sáà sanitize wọn kọ́ tó wọ́n sáà sí ẹjọ́ áàkì àbáàdì ṣùgbọ́gbọ́rọ̀ àwọn ẹlẹ́sìn mi àwọn ò lè rí perfect online ẹgbẹ́ online tó wá pọ̀ ní online service online service viewer mọ́sáàsì òwúlẹ̀ nídi online service tí àwọn àmọ́ ní kẹ́yàn máa fọ́lọ̀ ìwọ̀n tàbá ń kí ìwọ̀n jímọ̀ tàbá ń kí ní Saudi kọ́mọ̀ bí kí wọn lè kọ́ wá gbé bóǹtì wájú òwúlẹ̀ ìrìnlá Islam ò nira tó bá wọn tẹ́gbẹ́rìsì tí islam bá mú wá tó fara mọ́ pé kọ́ mọ́bìlẹ̀ kí jẹ̀mọ́ àbí kọ́ mọ́bìlẹ̀ kí dímọ̀ olóbá wà lórílẹ̀ nínú kó dànù kí ó kó lágírí lọ́pọ̀lọ́ káìsàn wá in this sense ìtìnàbẹ́ká gbọ́rẹ́ tánbẹ́ká sọ fúnra wa ni pé tánbáníkà tẹ̀ mọ́kìrún mọ́ mọ́sálásí látara àìsàn tí ò bá tí witness bó ṣe ń ṣe yẹn àwọn tó bá fọ́lọ̀ China jù mo post video ẹnìkan tẹ́ pé lẹ́kọ̀ọ́ ló ti ṣẹlẹ̀ business bí kì ní ẹ̀ ṣe mogun tí ìtú lára ní yẹn tó nílẹ̀ títì tó yẹn títì tí ní yẹn tí gbogbo tó tó ní ẹ̀ ti ṣe ẹ̀jẹ̀ ń tí yẹn kí bàbá yára mọ́tò tó gbé wọ́n wálé láti ibi tẹ́lú àti máa rìnrìn Nàìjíríà sí sẹ́lì kò síbi dáàbẹ̀ fọwọ́ yìí kódà àwọn kan ó ṣe kún wẹ̀ tán bá yẹn rẹ̀ wọ́n tó fi nára àjò náà láwọn nǹkan tí Islam ti wọ́n wálé lórí pé wọ́n ti nǹkan tí ó tún in this sense kókó náà rọ̀ wá ni public safety tó ẹ́pò ní ó bàjẹ́ kí àìsàn kó má di àjẹ̀kálẹ̀ àrùn káàkiri lábìjọ wa kágbà ìpé ìdáàmù náà rẹ̀ fọ́ máa ń dẹ̀rù wa tó bá yẹ pé individual náà láàmọ́ ṣe tẹ́rí kò tábúlásì kò tá a wà sáwárí pẹ́ nìkan tí ń wúkọ́ ní bá a mọ̀ wá fún yín lóògùn lólé ẹ máa kírun yín kò sáàbùrú mẹ́wò ṣe a kọ̀ sí àǹkan safety ti tiẹ̀ àti safety àwọn táwọn kírun mọ́sálásí sáàbùkò táwọn ẹ̀kẹ́ sásìkò yóò má lẹ́nu o and clinically chloroquine tẹ́rí tí wọ́n ń tàn yìí kí un clinically wọn ò tí ì sọ pé fi orokún ìlè ṣe fún clinically and chloroquine tí yọ́nà ọlọ́pàá bá mú ọ̀tọ́ bá chloroquine lápò rẹ̀ wọ́n lè tì ọmọ ilé tó mọ̀ jí it's one of the face of drugs ní Nigeria. sáàpẹ̀ nǹkan ní face of oògùn tàbí band Nàìjíríà ìkànnù rẹ̀ ndla tẹ́ máa mú ọ tó wá padà wá ń sọ bẹ́yìn nígbà wọn ti sọ ní orí rédíò palẹ̀ mọ́ lóko kí jẹ́ mú dání sẹ́kó ti kó náà ìtẹ̀lé jìbà wọ́n sọ pé dókítà wo ló wá fi ìkẹ́gbẹ̀ fún wọ nọ́ọ̀sì wo dókítà wo ló sáyẹ̀nsì pharmacist wo ló sáyẹ̀nsì pé kí wọ́n lọ lò ti rẹ́rìí mú wa ó ti dáràn it's one of the face of drugs in Nigeria intervelo nú ọ̀rọ̀ yìí ó ní pé kájọ́ nítorí ìtọ́lọ́run in tó bá yẹ pé wọ́n bá mú wá sẹ́kò ní ó dáàbò bò ká mọ́ kó àìsàn àbítáwọn náà bá rí báwọn kan bá ti jẹ́ mọ́sáájú ikọ́ wọ́n ti pọ̀ jù wọ́n ti ń sí jù fún sẹ́fì àwátà ń wá kágbà wọn mọ́ràn kọ̀rọ̀ kí wá sí gbangba táwọn ọmọ ìkìlẹ̀ ní pé dáàdì kà máa dání ní ẹmọ́ wàmọ́ lágídí agídí yí pọ̀ àdàgbà ojú àwọn ààyà àwọn tó bá mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ á nìkan bá wọn sọ̀rọ̀ ní ti ìjọmọ̀ ìyá tí wọ́n fi lè sún sẹ́yìn díẹ̀ ní mọ́sálásí káàsì nípa àwọn àwùjọ wa dáadáa kọ́lọ̀ bàdégélá ọ̀rọ̀ dùn sọ báyìí torí pé alálàáfíà mo ti ẹ̀sìn àwọn kan rí tẹ́ pé táwọn kan mọ́ ìjọ yẹn mo tó wá mọ iyì àlàáfíà ẹni tó bá wà kan ti jí nìsín táwọn ọmọ tó bá bóra lè jẹun àárọ̀ táyìn ìgbà tí mo fi ní chronic ulcer ìtì ọmọ ronú gbà mi sì lájú ni pé bóò mo ti fẹ́ róògùn bóò mo ti fẹ́ lóògùn tẹ́ẹ̀kọ́ àwọn kan wà níwájú pé báwa ti ronú púpọ̀ láti fẹ́ jẹun láàárọ̀ yìí ògùn làwọn ọ̀kọ́ mọ́ ronú bí tí wọ́n mú yẹn bá wá mú yẹn ìyàwó èyàn tà yẹn i love you ara oúnjẹ ká gbọ́ tí wọ́n ń pè ní ikú yé i love you i love you òsì nífẹ̀ẹ́ ọlọ́run tó lọ pàdé ìyàwó rẹ̀ ó tàbí kòrólà bá dé ọmọ ọ̀sà mọ̀lẹ́bí ọ̀sà kódà kó máa pélé mẹ́rẹ́ inú ilé nǹkan àwọn okó báyìí tó nílé wọ́n àti rẹ̀ ó ń gbà ń padà wà láàrin ọlọ́run bá lè gbé òní fáìlì ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa ní paríparí a ní bùkátà àtàdùà kẹwàá ti àdúrà ìdáàmọ́ kó tí àti dáàmọ́ hákùrà ní kí ń jẹ mọ́ tí bàbá mọ́mù ní àwọn àjọ tọ́ọ̀dé ní ìjì ní ìjì kéèkéèrú àwọn èèyàn ẹmọ́jà àtàrà wa ó ìlú tí wọ́n ti báǹdì káwọn ẹ̀mọ́ tàbú àkọ́tì mọ́ tàbú ìyáde Saudi jẹ́ kan nù ẹ̀ ẹ̀ lè tí ìrìfín bí ó ti pé wọ́n yan ogbà àwọn kò bá rú nílẹ̀ ọ̀lẹ́nà àwọn àgbà àfà máa wá ní ká lọ sí haram káwà lọ bẹ náà pé á kúrà ní ìpé ó yá ìwà nínú àlàáta ní kàbá tó yẹ pé bẹ̀rẹ̀ náà ó ti gbàdúrà wọ́n tẹ̀lé kírun tán látùmá kánṣe kùnú ìsáàlẹ̀ àmù wọ́n lè kírun tán ní ìjà kánṣe kùnú ìsáàlẹ̀ àmù ọ̀nà lè ṣe kùnú kò sáburú mẹ́bọ̀ káàkùrà ní ìfún wa káà máa tàṣẹ́ wọ́n tún aṣàwọ̀ gbẹ̀ wọ́n tún tẹ̀ sí òkun dánú rẹ̀ àámù sakákù àláwùyá jù ibo ni ó gbẹ̀yẹn ti wà ó ní pé individual àdúrà potent ọlọ́run ti fọ́nkàlùkù wa ní power spiritual power And me, ó ń bẹ́nu ọlọ́pẹ́ lè mẹ́jẹ mọ́ ẹmù tẹ́kọ̀ spiritual power rẹ̀ tó bá fi bẹ́lọ̀ fún ọlọ́run gbà láàmì sábàtà àdúrà yẹn individual sábà mọ́mọ́ ìṣẹ́gun wa lórí irun nígbàtà máa ń kírun lọ́wọ́ kò sáà burú bí àwọn yẹn bọ̀kan wá sọ pé ẹ̀tún á fi ti dé sí inú ẹ̀yìn tẹ́ẹ̀tù lọ sọ pé bẹ́ka kùránì mẹ́rin ìtù àwọn ọmọ yóò ti mú yín generally lẹ́tù wá sí ẹ̀tùn kùránì kí wọ́n tọ̀ láwọn jákàrà lẹ́wọ́n fẹ́ gbó lọ́wọ́ ìjọba ní ìsìn ẹ̀gbọ́ ìjọba òfin wọn lọ́wọ́ gẹ́gẹ́ tí mo ń tó sáté ti mọ̀ nìtì ẹ máa wọ́n ìṣòro yẹn nìtì ó lé owó kódà kò yẹ ká ẹsẹ̀ máa pariwo fún wa mọ́tà táàmù lórí ìlú ẹ̀ka mọ̀ bẹ̀rù ẹjẹ́ má pèjú ìkan látàrí owó ẹni tó ń bẹ ní bódìjà ẹ̀fọ́n ìsọ bódìjà lẹ́nu ní wọ́n sọ bódìjà lẹ́nu ní jọ́kì ní àmì wọ́n sọ bódìjà lẹ́nu ní ìtorí pẹ́ nìkan wà tó wà isolated látara ìsìn tí bódìjà ẹ̀sìn ká sọ pé ẹnìkan ó ní àgbò ná owó ara àwọn tí wọ́n ti ní contact pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ fíìmù ọ̀rẹ́ ó wá ná owó fún kọ̀ǹdáàbì dẹ́rẹ́bà sílẹ̀ kọ̀ǹdáàbì dẹ́rẹ́bà yóò gbé èrò wá sí mọ́níyà kódà kò má lè mọ́níyà kò yẹ pé ibi tó ti fẹ́ ní ní ui ó wá fi ara owó yẹn ti tẹ́sì fún ìyẹn yẹn ẹni ẹ̀nà padà wọ́n mọ́tò padà tó gbẹ̀ wọ́n dé mọ́níyà tí wọ́n bá lòdì ní kọ́ńtàkì wọ́n náà wá lọ rẹ́pọ̀ wọ́n ti náà báwọn tí ó ń ta epo àwọn tó ti gbówó yẹn ti kó máa ro owó wọ́n náà wá

yóò di èta òpé ìsì lọ́tọ́ ìsì ló ní òkú èèyàn nínú kìíní ìjìnú ìlú ìṣẹ̀lẹ̀ gbé òtún nító indecent kájọ torí tọ́lọ́ ìjọba ò lágbára ìdẹ́gbẹ̀ fún ò lágbára jíngù bẹ̀rẹ̀ lẹ́gbọ́ tí state kọ̀ọ̀kan ṣe lórí tàǹdọ̀ jíngù fún ọbẹ̀ fún mi sensitize ọgbọ́n àwọn kan tí sensitize wà fọ́nrin sensitization láàrin kẹ́tù mọ́ láwọn ìlú èbò tó mọ̀ tó báyìí lọ́ti gbọ́wọ́ tàbẹ́ sílẹ̀kùn tàbẹ́ ìsìlẹ̀ abẹ́ sí èwo ni àwọn tèkì wá sí ìṣe tí kò ìṣòwò rẹ̀ ní budget kí ni ìtumọ̀ NOA ta ní National Orientation Agency noa kí ni ìtumọ̀ orí rẹ́lì orí television kò sí tó jẹ́ jíngù kò ní sọ́mí sensitize wa tí wọ́n ń pàwàrà wà ìmẹ́lá àwọn bára wa sọ̀rọ̀ wọ́n pè stakeholders àmìlà ìṣàkátà àjámi ilẹ̀ ìtàbẹ́ lò ní pé kájọ́ torí sọ lọ́rùn ìtó wà nílẹ̀ yìí ọlọ́run lè dúró sí wa kódà kò ní sọ̀tà wa kò ní tẹ́ntàmù kò ní tẹ́ntàmù dé pé yóò wá ṣe wa ọlọ́run lè jẹ́ kó ṣe wa kò sí ní sàwọn ọmọ fún wa kò sí ní sẹ̀lẹ̀ ẹ̀kan fún wa yóò bí àbùkátà wa kọ́lá subhanahu wa ta'ala kó wá ṣíwá lọ́mọ àjẹ́nà kó mọ́ ṣíwá lọ́mọ ọ̀nà tó máa kọ́ ilé ọ̀gọ́rẹ́ ní kò táwọn èèyàn tó fẹ́ fi lè lẹ́kùn ẹbá ń ta tó gba àwọn akẹ́yẹ̀ bẹ̀rẹ̀ Islam náà sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́yìn bá ń bẹ̀rù fún kí àwọn ẹgbẹ́ àwọn dúkìá yẹn ta àtàwọn oríṣiríṣi nǹkan yẹn àdìsí wà lórí ẹ̀ tó ti yanjú tó lé sí àbò lè dé wọn ti sáà bá àwọn àdàkọ́ ti wá àwọn ṣìlú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته أبي شاكر أه. يا شيخ